سلام عليهم قوم منكرون فرغ إلى أهله وجاء بعجل سمين ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى ntí ó ṣokùnfà tọ́lọ́run fi wá bínú tányányá sáwọn ìjọ ànábì Lut ọlọ́run sọ láàyè mí torí pé lọ́dún kan náà tọ́lọ́hún rán àwọn sanabi ibrahim aleyhisalatu wasalam tọ́lọ́hún fẹ́ fún nírò dùnú wípé sáárà ìyàwó àkọ́kọ́ fẹ́ anabi ibrahim tó pẹ́ tí ò bímọ ẹ̀yìn gbà yẹn ní hajar tanabi ibrahim fẹ́ òun bímọ ó ismail hajar ò tún bímọ tí ń bẹ láàrin Ismail àti Ishaq yóò tọ́dún méjìlá sọ́dún mẹ́tàlá kí sára òun náà ṣàǹwòjọ ọlọ́run ó ti darúgbó ọlọ́run wá rán màláíkà ibrahim. Zariyat hadithu naam Ibrahim 24 24 هل أتاك حديث ضيف إبراهيم المكرمين هل أتاك حديث Ibrahim إبراهيم المكرمين ọlọ́run ọba ni ẹni tí wọ́n ti mú dé ti gbọ́ yín ọ̀rọ̀ nípa àwọn àlejò Ta Nabi Ibrahim gbà àwọn àlejò alápàlẹ́ tó dé wá bá ànábì Ibrahim. ìdàkọlù alayhi faqalu sàlámà. náà làwọn àfa àti tùmù wá pò rọrùn káwọn mọ̀lẹ́kọ̀ọ́ wá báyàn pẹ̀lú àwòrán èèyàn ṣùgbọ́n mọ́ wàá rò bí abájọ bàbá tó wá bá mi lóko ń dò ní àti mọ̀lẹ́ka ò lè mà ò lè mà ó ṣeé ṣe kí màlẹ́kà ò ti pàdé ẹ̀ náà so ti yé ṣùgbọ́n wò lè mà ṣùgbọ́n tá a fi mọ eléyìí ni pé ọlọ́run sọ pé màlẹ́kà ló wá kò sí wáàyí má tẹ́pẹ́ wáàyí ń bẹ nínú wáàyí tún lè sọ fún àpèyítọ́ wá níjẹta yẹn màlẹ́kà ni ló fi jẹ́ pé ìwọ́sàmọ̀ sí dáadáa anabi ibrahim gbàlejò bá ti dé òun àgbàlejò ọlọ́run ọba ní kẹ́kọ̀ọ́ látara àlejò gbígbà àlejò lànàbì fi jẹ́ kó yẹ wa wípé mọ́nkànà yìí múnú bí láwàlẹ̀ yìí múnú àkìrì falẹ̀ yìí kìrìmù dọ́ìfà gbogbo ẹni tó ń tó gbọ́ ọlọ́run ọba gbọ́ àtijọ́ kẹyìn ọ̀rọ̀ àlejò lágbára kéèyàn máa pa àlejò lé àfa àfisọ wípé. فاكرم الضيف إن الضيف مرتحل لثني عليك بما نعم أسديت من كرم àlejò tẹ rí yẹn ẹ ṣe dáadáa sí wọn tálejò bá dé torí wípé n tó ṣe sálejò yẹn tí ó máa sọ náà nìyẹn tó bá kúrò mẹ. ó ń bẹ nínú tíra khams aliwa yìí sí alwa'iz àbáwọn ọmọ ẹ̀kọ́ ní alwa'iz alwa'adiyya àfàwọn alhaji yakubu ní kírun àwọn akọ̀tíra lẹ́nìkan báyà sọ kò sáfà ńlẹ̀ yorùbá àwọn tí wọ́n ti ń bẹ nílẹ̀ yorùbá tá kọtíra ní kírun làfà àwọn lọ́kọ̀ àwọn lọ́kọ̀ hamsuna faridọ àwọn lọ́kọ̀ alwa'iz àwọn lọ́kọ̀ àwọn tíra yẹn kéèyàn ó ṣe dáadáa sálejò àwọn ẹ̀san tó pọ̀ ó wà ń bẹ̀ lọ́dọ̀ ọlọ́run pàápàá jùlọ kéèyàn ó ṣe nítorí ìtọ́lọ́run sálejò oore tó pọ̀ ó wà ń bẹ̀ ládàá tó pọ̀ ó wà ń bẹ̀ kọlọ́n kó wá ṣàánú wa báyìí ṣe rí lẹ́yìn ní jẹ́ kíkó wa ó máa sára mélòó mélòó náà àlejò tó gbà tọwọ́ tẹsẹ̀ ó padà sún kejì ni yàrá tó fi sí gbogbo gbogbo ẹrù ló kó lọ tán kí lọ́tọ́ náà ẹtún wo ṣètọ́nù ṣètọ́nù sáfẹ́ ká ṣiṣẹ́ ládàá kọ́lọ́wọ́lá tó rẹ̀ kó ṣàánú wa pípa àlejò lé ó dọ̀wọ́ ẹ̀yin obìnrin ẹ̀yin lẹ lè ran ọkọ lọ́wọ́ púpọ̀ lérí ẹ̀ àlejò tíyàwó rẹ̀ bá fẹ́ kọ́ gbà lórí gbà lórí dáadáa sísí èyí tí ọba fẹ́ kó pẹ́ lọ́dọ̀ yín wọ́n mọ̀ bí ó ṣe lé èyí tó bá fẹ́ sùn lé yín tíyàwó rẹ̀ ọba fẹ́ kó sùn dọ̀ yín ọmọ bí ó ṣe ṣe nígbà àlejò bá dé lójú àlejò gan tó ti ń béèrè pé ah, àmọ̀ lálejò tó àlejò wo àlejò náà ń gbọ́ ìgbà àlejò wa èmi ò lálejò kankan ó da ọ̀rọ̀ oúnjẹ òsúnjẹ kankan ah, èyí tó wà ní kitchen wọn ra ọmọ mi náà jẹ lọ sukùl láàárọ̀ láwọn ẹ wá ní kọ́ mo lọ ra àtàkà ẹ má ọ̀nà ọmọ mi ṣe lálẹ́ o. subhanallah. àlejò wà ní pé ẹ mọ̀kàn ní kí yàkí náà ni ṣé kò sí mọ́sálásí ní ẹ̀yin obìnrin ẹ bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bá sì fẹ́ kọ́kọ́ ṣe àlejò yẹn tayọ àlà ẹ máa bẹ́ẹ̀ sì ṣe tó bá jẹ́ fámìlì tiẹ̀ yóò ní àkọsọ́bẹ̀ máa sáré dọ́jà nísì kọ́dà bó ṣaago mẹ́sàn-án alẹ́ ìyẹn ni mo fẹ́ kí wọ́n jẹ ìyẹn yóò délẹ̀ torí pé fẹ́ kẹ́ gbàlejò ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run anabi ibrahim alayisalaatu wasalaam gbàdá lè tó dé. ìdàkọlù alayhi faqalu salama. wọ́n wọlé anabi ibrahim wọ́n salama. sí anabi ibrahim àlàáfíà ọlọ́nkó máa bá anabi ibrahim. qala salamu qawmun karun. anabi ibrahim náà dáhùn padà pé sàlámù àlàáfíà ọlọ́nkó jẹ́ ti qawmun munkarun bó tilẹ̀ jẹ́ pé àmọ́ yìí ṣùgbọ́n adáhùn sálámà yín àlàáfíà ọlọ́run kó jẹ́ tìyín náà káwọn mú munkarun ẹ̀yin èèyàn tá a rí àmọ́bíjẹ́ ẹ ti wá o irú èèyàn wo lẹ́ ṣe náà. faraga ila ahlihi fajaa bi'ijl sami'in. tàbí ibrahim ṣe dáhùn sálámà tó kí wọn tán tó rí báwọn àlejò nìyí ó mú wọn dẹ́kun ó sáré lọ ilé lọ báyàwó ẹ̀ ó sì sáré lọ sí tó ọ̀dọ́ àgùntàn kan èyí tó lọ́ra dáadáa ó ti sáré yanjú ẹ̀ ó ti yan lójú ẹsẹ̀ ó sáré lọ gbé fáwọn ìtàwọn ìyá wa ọlọ́run kó bá ṣe dáadáa fún wọn. bí èèyàn bá dé àwọn àgbàlagbà lálejò. ibẹ̀ ló ti mọ̀ wípé ìyẹn bó ṣe rí láàrin ogún ìṣẹ́jú ìyẹn òdìlẹ̀ láàrin ogún ìṣẹ́jú ìyẹn tí ọmọ ìgbóná yóò ogún ìṣẹ́jú gan ti pẹ́. gbogbo àwọn ìyàwó wa tó ní ráìsì ò ní jiná sójà ò tí ì délẹ̀ nígbà bẹ́ẹ̀ ni ẹ̀wá ní ká lè jọ bọ́ sí di kínní ah, eh, eh, ah, àṣàní sọ́ra wa di kínní kò ní í yá kódà bó ṣe gáàsì kò ní í yá nígbà bá wáyà lálejò ẹjọ séèyàn lè rágbàdo rà bá torí pé ebi ti ń pa ẹni yẹn kò ní í délẹ̀ bọ̀rọ̀ gbogbo àwọn ẹ̀kọ́ ah, àwọn àwọn báwọn ìyá wa tí wọ́n ṣe é ṣe tiwọn bóyá kẹ́ ẹ súnmọ́ wọn kẹ́ ẹ tún kẹ́kọ̀ọ́ púpọ̀ pẹ̀lú ògbó ọlọ́run oúnjẹ yóò délẹ̀ láàrin ogún ìṣẹ́jú ọ̀pẹ́jù anabi ibrahim alayhi salatu wa salam bó ṣe wọlé báyìí. ọ̀rọ̀dà ilá àlè ìfàjà abẹ́rìjìlì sẹ́mi. anabi ibrahim ó wọlé ó jáde ó ti gbé ọ̀dọ́ àgùntàn tó lọ́ra làwọn ti yan bíi súyà ó ti gbé jáde ó sáré lọ gbé fáwọn àlejò. ọkọ̀ ọba hu ilé ihe. àwọn àlejò sáà ń sọ pé àìsèsè ah, ó sáà ń sùn mọ́ wọn ah, ẹni ẹjẹ ẹ̀yin lẹ́ni ọkọ ọba òye. nígbà tó ń bè lọ́wọ́ àlejò pé ṣe é jẹun wọ́n láwọn ò jẹun àbẹ́jọ àjọ fakọrọba òrìlé ó sàn ń sun oúnjẹ yẹn mọ́ wọn tí wọ́n máa jẹ. fakọrọba òrìlé ń sun mọ́ wọn. kọ́lá alátakùlù. wọ́n á tún bẹ̀ wọ́n wípé ẹ bá mi jẹ́ alátakùlù kí ló dé ẹ̀ jẹun ni kò mọ̀ pé màlẹ́kà ni wọ́n àwọn èyí jẹun wọ́n rò pé èèyàn ni wọ́n ó sà ń sun mọ́ wọn pé ẹgbà àní ẹjẹ́ ẹ̀. fàájà sani ọ̀nà xeefa. ìgbà tó wá yá ẹ̀rù bà anabi ibrahim torí pa anabi ọlọ́run náà ó wá fara séèyàn sì làwọn ẹni Bọ́ọ̀lù la takọ́. Àwọn mọ̀lẹ́ka náà ti kó ti dá wọn mọ̀, wọ́n ní má bẹ̀rù. Rọ̀bà ṣàrò ọ̀gbọ̀gbọ̀ lọ ní ìnáni Wọ́n lọ́wọ́ wá sí ọmọlẹ́ka ni wá, á fún ọ ní ìrókò bímọ ọmọ kan tó jẹ́ onímọ̀ oná ní ishaq oná làwa sọ fún ọ. فأقبلت امرأته في صرة ìyàwó anabi ibrahim yẹn sára èyí tí ń bẹ nínú ilé bó ṣe gbọ́rọ̀ etí rẹ̀ ta òun ó bímọ etí rẹ̀ ta wéré. pàṣẹ kàtà wájà. ọba àbàrà borẹ lójú pé èmi níbo ọmọ kí ni jẹ bẹ́ẹ̀. wàkọ́ alátàájú zun nàákì. wàkọ́ alátàájú zun nàákì. ìròyìn méjì ló fi ròyìn ààrẹ ó ní ṣé mi àjùz mo ti darúgbó mo ti di arúgbó ọ̀rọ̀ nǹkan oṣù òsínmá àjùz àkùn akínmù agantún confirmed Aganimi. mí ọ̀rọ̀ yìí bó ló ṣe wáá jẹ́ ní ìsìn nídà yìí ni tí mo tiẹ̀ sì jọ́ lọ́mọdé ṣùgbọ́n nídà yìí ẹ wá tún ní màá bí mọ́. kọ́lù kàdà èlèkì kọ́là ọ̀gbọ́kì. wọ́n ní rẹ̀ ìyàwó Ibrahim ntọ́lọ́wọ́n bá ní àwa sọ làwa sọ bí ó ṣe jẹ́ ọwọ́ ọlọ́wọ́n bá ló wá ntọ́níkàwọ́ sọ làwa wí. níbẹ̀ yẹn ẹ̀kọ́ ń kódà kan ti sọ lọ́sítù pé kò sọ́nà mà ṣèbá ìhìn tí wọ́n rí làwọn sọ bọ́lá ń bá sọ pé òun tó gbogbo tí wọ́n ní òlè ṣe ṣe yẹn yóò máa ṣe ṣe wọ́n ti sọ fún ọ wípé wọ́n ti wòrà àwọ̀ rẹ kó lè jẹ́yàn láyé ṣèbó ń ló sọ bẹ́ẹ̀ tó ń lọ dá ọ ní ọlọ́run ọba ti parí gbogbo ètò ẹ̀ kódà kó máa rá mi pò lè jẹ́ nǹkan kan mọ́gbà bẹ́ẹ̀ gbìyànjú máa bẹ ọlọ́run kọ́rọ̀ rẹ síwájú ọlọ́run kó o sì nífọ̀kànbalẹ̀ nínú ọlọ́run. وقال عجوز قالت عجوز عقيم وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم ọlọ́run ọba alhakim ọba tí ń ṣe gbogbo nǹkan ti dítìdí ni ó ń ṣe gbogbo nǹkan pẹ̀lú wisdom hakim minal hikima ó mà dín tí ò fi yé òtítọ́ ọmọ bí bóyá tó báyìí ti bímọ bóyá àwọn kẹfẹ́ yìí lọ bá bí kalẹ̀ ẹyọ kan ṣoṣo tó bí yẹn ìsàhákì yẹn ìsàhákì yẹn nìkan ẹ wo yàrá ànábì ọlọ́run tó jáde lára ẹ̀ òun ló bí yakubu yakubu òun ló bí yusuf kódà àwọn àfáàní gbogbo ọmọ ẹ̀yà yusuf pátá ànábì ọlọ́run ọba ni wọ́n gba ọmọ ẹ̀yà rẹ̀ tán gbógun tí gbogbo náà padà ànábì ọlọ́run ẹ wo àrọ́mọdọ́mọ rẹ̀ nínú rẹ̀ náà ni musa irun rẹ̀ ní ẹ̀yìnsá ẹwo ìsáàkù kan yẹn tọ́lọ́hún fún ewu tó jáde ńbẹ̀ ọlọ́run ọba tó ní kó pẹ́ tó bì í ọmọ ń tó gbà lérò tí ò yé wọ̀ ẹ̀kọ́ pọ̀ ní ọ̀rọ̀ ọlọ́nu Qur'an. kọ́lá kàdáàlìkì kọ́lá rọ́bùkì iná wọn hakimul alim. kọ́lá fama khatabukum ayyuhal mursalun ibi tá à ń lọ gan ni anabi ibrahim wa ni mo gbọ́ nǹkan. kọ́lá fàmà kọ́tàbù kan ayò ayò lọ́sàkó. sódò ń tọrọ wọn bá ní kẹ wá sọ fún mi nìyí torí pé bí mo ṣe rí yìí mísà kan tó tóbi lẹ bá wa fàmà kọ́tàbù kan ayò alimusalu. fàmà kọ́tàbù kan ayò alimusalu. ẹyin oníṣẹ́ ọlọ́wọ́n ọba kìtù ni tí ẹni fẹ́ sọ fún mi. ọ̀lọ́ wọ́n wá ń sọ fún anabi ibrahim níjọ́ náà. iná ó sì ná ilà káwọ́mí mo jẹ́ ní. bọ́lá wọn bá ṣe rán wa sí ọ káwá fún ọ nírò dùnú kó bímọ láyé bẹ́ẹ̀ náà ló sọ pé tá bá ti kúrò lọ́dọ̀ rẹ ká máa lọ ọ̀dọ̀ lut ká lọ fún nírò pọ́lọ́ ń ṣe tán tó fẹ́ bínú sí àwọn ìjọ rẹ káwọ́mí mo jẹ̀rẹ̀ mí. bọ́lá ọlọ́run a máa ṣe méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà àwọn kan ó máa rẹ́rìn àwọn kan ó máa sunkún wọ́n fún Ibrahim ní ròdù iná àìsàn fáwọn yẹn ní ròdù kó yà ń bọ̀ ìgbà táwọn màláíkà yìí ibi tá ń lọ nìyẹn tí wọ́n á dọ́dọ̀ ànábì Lut àwọn àlejò dé ìgbà táwọn èèyàn Lut gbọ́ pé àwọn ọkùnrin dé wọ́n ní àwọn ò dojú ti ànábì Lut àwọn àlejò rẹ̀ yìí ìkankan nu wò ní lọ àwọn mú wọn balẹ̀ ní àwọn bá wọn láṣepọ̀ wọ́n sì ti mọ̀ pé apá lùtù kò apá rẹ̀ ò ká wọn nígbà tí wàá gbọ́ ìyàwó ànábì lùtù òun ò gbàṣẹ pẹ́ òní lọ ń fún wọn lọ́wọ́ pé ọkọ òun ti lálejò ọkùnrin sí ní gbogbo àwọn tí wọ́n wá kódà hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ báyìí ni wọ́n rí irú àwọn tẹ̀ ń wá gan nìyẹn ẹ máa bọ̀ wọ́n bá kóra wọn dé kódà anábì ló tún sọ pé yìnyín yàn mí ẹ má dojú tì mí ẹ má dojú tì mí lọ́dọ̀ àwọn àlejò tí mo ní. wọ́n ní rárá àwọn yìí gẹ́gẹ́gẹ́gẹ́ anábì ló tún tún wá sọ wípé bàná tí àwọn ọmọ mi obìnrin ó yẹ mú wọn. wọ́n ní rárá o àwọn ọkùnrin àlejò tó wà ń ga ṣé ọmọ kẹta lọ́wọ́ máa fẹ́ bínú sí yàn nǹkan kan ní ó ṣe àwọn mọ̀lẹ́kà wa ń sọ fún lùtù gbà lùtù fi wọ́n lẹ̀ àwọn iṣẹ́ èèyàn jẹ́ wọ́n máa bọ̀ ọ̀rọ̀ wọn gan la bá wà wèrè wọ́n fẹ́ wọ́n fẹ́ súnmọ́ àyè ká máa bọ̀ wọn ò ní ọjọ́ tí wọ́n parẹ́ ti pé ṣùgbọ́n èyí tí wọ́n sì ń ṣe òun náà wọ́n kàn ń ṣe kíní ni wọ́n tàn ní ìsìn wọ́n ní rẹ̀ ló tún tá a wá sọ fún ọ ni pé ìwọ múra jáde kún bẹ̀ torí pé nítorí fẹ́ ṣẹlẹ̀ yẹn o ò gbúdọ̀ wà ń bẹ̀ àwọn tá a bá gbọ́ ọ gbọ́ mú wọn kúrò ń bẹ̀. nígbà tó di alẹ́ ọjọ náà ànábì Lútù wa pè ìyàwó ẹ̀ ọmọ ó pa àwọn tán gbà á wọ́pẹ́ ilẹ̀ ògbúdọ̀ wa ẹ̀já jáde wọ́n bá múra wọn jáde ìyàwó Lútù ń padà ó padà gbogbo olú ọba fi sọ pé fa iná wà إلا امرأة كانت من الغابرين فنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين ọlọ́run ọba ní ìgbà tọ́lọ́run ọba tìbínú ọlọ́run ọba dé bá ń jẹ àlà ànábì lóòtù àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n gba tiẹ̀ tí wọ́n tẹ̀lé tó mú wá. ìlànà rẹ̀ àtàwọn àyàfi ìyàwó rẹ̀ nìkan nínú àwọn ará ilé ẹ̀. kánátì ní ọ̀lọ́gọ́ obìnrin. torí pé kánátì ní ọ̀lọ́gọ́ obìnrin minal baqin òun bẹnu àwọn tó ṣẹ́kù tí wọn ò tẹ̀lé anábì lùtù jáde òun ní ọlọ́lọ́kọ̀ òun pa ó lọ dúró. ìgbà tí bínú ọlọ́run ọba ọlọ́run ní ìjọ ẹ̀ma bí mo sọ pa wọ́n rẹ́ òjò òkúta omi láàmù lójò ṣùgbọ́n kò sí tọ́lọ́run ò lè fi bínú. ودوارو وكتاني مبو فأمطرنا عليهم مطرا وأمطرنا عليهم مطرا نعم فانظر كيف كان عاقبة المجرمين فأمطرنا عليهم مطرا أوامر ودو bóò láti mọ̀ kójú òkúta ni ọlọ́run sọ láàyè mí nínú alukur'an ọlọ́run wa amtarna alayha hijaratan min sijjil min sijjilin mandudin musawwamatan inda rabbik. وما هي من الظالمين ببعيد ọlọ́run ọba ní òjò tá a rọ̀ níjọ́ náà òjò òkúta ni òkúta kọ̀ọ̀kan la ti kọ ó kọ kó wá sí bọ́ǹbẹ nínú wọlé tí ẹ kò ní bẹ́ẹ̀ lómi. wà á ń tọrùnà àléhà ìjọrọ tá a ń gbé ìṣèjì. ìpa tí wọ́n bá ní ká fi dá òkúta yẹn padà kò sí ọlọ́run ọba ní apá wọn rẹ fún antọ́nàlì mẹ́tọ̀rọ̀ ọlọ́run ní àròjò bínú lé wọn lérí fanzu ọlọ́run ní ìyá ànábì á tó bá wà ń bẹ ń jọ náà ọlọ́run wá ń bá ànábì sọ fanzu lọ wò kẹfà kánà akébàtò lójú ní ìtọ́kẹ́yìn àwọn ọ̀gá kẹfà kánà akébàtò lójú ní àánú wọn kò sí ọ jẹmi ọlọ́run ọba ṣe gbá wọn wọn tán yányán tí ò lérí pa lórí rẹ̀ látara wípé wọ́n rí ọlọ́run ọba fún ọlọ́run sì fìbínú hàn wọ́n jàmá ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ ọkùnrin àtọkùnrin wọn làwọn máa bára wọn sọ ẹ̀ṣẹ̀ náà nù òjùbá náà lọ ẹja wa gbéra wa léèrè lẹ́nu ẹ̀ṣẹ̀ yẹn à ń ṣe kódà ẹni tó bá tún ṣe lójú méjèèjì gan wọn ò tún fún lẹ́bùn láwọn orílẹ̀-èdè míì yóò gbẹ̀bùn tó bá ti pé ọlọ́run ò gba àdúrà tánàbì ṣe ayé yìí ọba títí parẹ́ gbogbo táwọn ènìyàn ẹ ṣe nìyẹn tọ́lọ̀ wọn bá fi pa wọ́n rẹ́ àwọn èèyàn wá ń ṣe é lèmi níṣe pé kọ́lọ̀hún ó ṣe tí ó bá ṣe ọlọ́hún ó sì kánjú ẹ pàdé ẹ̀ sọ lójú ká máa sọ ọ̀rọ̀ kọkùnrin àtọkùnrin ó máa fẹ́ra wọn gbogbo àtàyè bá ń jáyé ọlọ́hún ó fẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n ń polongo ẹ̀ láyé wọ́n ti ṣiṣẹ́ lórí psychology àwọn èèyàn pàápàá jùlọ àwa dúdú wọ́n ti mọ bí wọ́n ṣe máa ń gbin nǹkan sínú ọpọlọ wa níta aláàní ṣe mọ́jọ́ yà yín lẹ́nu ẹ̀ tún máa ṣe wọ́n ti mọ̀nà tí wọ́n ò gbégbá wọ́n ti mọ bí wọ́n ṣe rìn wọ́n ti mọ ibi tí wọ́n kì bọ̀ wọ́n kì bọnu kìrúkìlọ̀mù wọ́n kì bọnu mídíà tẹlifíṣàn rédíò ayé ìjọ́un tiẹ̀ ní pé tẹlifíṣàn gan wà á tún ríṣẹ́ ṣe bíi ti sìn mọ́ ó fẹ́ẹ̀ mọ̀ sí oníkálukú ló ti ní tẹlifíṣàn rẹ̀ lọ́wọ́ ibikíbi tó o bá sì wà tẹlifíṣàn alágbèéká òun ni fóònù kódà fóònù mi ń bẹ kò ju ten thousand naira lọ oní five thousand míì gan ó tún ní tẹlifíṣàn ó tún wà connected tó o bá ti tàn báyìí ó rí gbogbo nǹkan yẹn àwọn nǹkan yẹn ni wọ́n máa gbé wá síbẹ̀ ọkùnrin àti ọkùnrin tó fẹ́ra wọn obìnrin àti obìnrin tó fẹ́ra wọn jẹ̀mọ́ tójú bá ti ń rí nǹkan níjoojúmọ́ tẹ́tí ń gbọ́ nǹkan níjoojúmọ́ awonu tẹlifíṣàn òun la rí ẹ máa wo àwọn tí wọ́n máa ń ṣètò ètò ìlera tẹ bá lọ sí hospital nígbà tán kọ bẹ̀rẹ̀ ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ àdámọ̀ áfíríkà àfẹ́ gbọ́ pé ọmọbẹ̀rẹ̀ àwọn àbímọ méjì láyé èyí ṣe é ṣe ọ̀nà ọ̀dà wọ́n lo mídíà ìgbà míì tó bá lọ sí hospital tán bá lẹ pósítà kan mọ́bì kan nítorí ńbẹ wọ́n yọ ẹnìkan ọkùnrin kan ìyàwó kan ọmọ mẹ́ta wọ́n yá ìgbésí ayé rẹ̀ ó dáa wọ́n ya ilé tó dáa wọ́n ya ọkọ̀ tó dáa síbẹ̀ wọ́n wá yẹ ẹnìkan tó ń níyàwó méjì wọ́n wá ya àwọn ọmọ gbogbo aṣọ àwọn ọmọ ó ti ya wọ́n gbé agbọ̀n wọ́n tó kó bọ̀ ìyàwó méjèèjì àwọn ní ìfọ kọ́kọ́ wọ́n gbéra wọn lórí kẹ̀kẹ́ wọn ò ní sọ̀rọ̀ tẹ́ bá láti délé ìwòsàn wọn ti mọ̀ pé oníkàlùkù kódà wọn ò ní kọ́ nǹkan kan sí i sáàmù wò ó ọpọlọ ti ń yàwòrán ẹ̀ ló ti fi síbẹ̀ orílẹ̀ ní orílọ́la orílọ́túnla tí ò bá tún wá fẹ́ ṣiṣẹ́ wọ́n tún lo àwọn economic factors ṣèbó olólọ́ oróúnjẹ jẹ olóbìmọ mẹ́fà kò sẹ́ni tí ó sọ fún ọ nígbà báyìí pé oṣù tó ń gbà kò tí ì tó ọ ná débi pé yóò ṣẹ́kù ṣé wọn lọ́mọ dámọ̀ràn pọ̀ fẹ́ níyàwó méjì àbọ̀ fẹ́ bímọ kan gbogbo nǹkan yẹn kì í ṣe pọ́sà wọ́n máa máa ṣe bẹ́ẹ̀ ni bí yẹn bá tún wá rí bẹ́ẹ̀ wọ́n tún wá lo àwọn medical factors gbogbo àwọn ẹ̀yà wa nígbà kan ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jókòó yìí ẹ máa rí wípé ẹlòmíì ń bẹ òun kọ́ làkọ́bí òun kọ́ ní kejì òun ní kẹta òun ní kẹrin òun ní karùn-ún òun ní kẹfà ń ta mọ̀lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà wa lẹ́yìn ìgbà tán bá ń bi wọ bí mẹ́wàá méjìlá èyí tí ó kú ó kú bí méjìlá ó tún kù àwọn ẹ̀yà wa àgbà náà wọ́n èyí máa ń sì gba abẹ́rẹ́ lọ́sibítù tó ń bá bímọ dán kódà wọn ò tún ní bímọ sọ́sibítù yìí ṣe pàǹsọ pé kọ́bìnrin bá bímọ sọ́sibítù ṣùgbọ́n tá a fẹ́ fààyàn ń bẹ̀ ni pé gbogbo àwọn abẹ́rẹ́ tẹ́ ń gbà yẹn gbogbo ẹ̀ ló lóbìnrin kan kò sí bó ṣe sọ́ǹgì tó tó bá ti ń bi tóbi mẹ́fà márùn mẹ́fà complication ó ti sẹ́tì bíi kílẹ̀ ọmọ òjì fẹ́lẹ́ ọkàn ti máa wọ́nu ẹ̀ ó gan ọ̀fóńkóhun fúnra ara rẹ̀ náà ti máa rí wípé kò dàbí ti àkọ́kọ́ mọ́ ṣùgbọ́n àwọn ìyá wa nígbà yẹn wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìyá mi ń bẹ ẹ̀bọ ọkọ rẹ̀ tún kú ẹni tá tún sun ló pé fún ó tún bí mẹ́jọ. ṣùgbọ́n ṣe rí gbogbo èyí tí ń ṣẹlẹ̀ bóyá bá lè yan fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ gbogbo abẹ́rẹ́ tẹ́ ń gbà yẹn ẹ̀yẹn tó bá ti di olóyún tó bá ti di oṣù kiri kan káwọn àgbà kan iṣẹ́ rẹ̀ náà ni gbogbo nǹkan yẹn tá a bá sọ fún yín lẹ́nu tẹ́ ẹ̀ gbọ́ àtúwọ̀ nìyí. ìyẹn nìkan kọ́ àwọn oúnjẹ tá a tún oúnjẹ ilẹ̀ wa mẹ́wàá àtọkọ ọ̀rọ̀ shoprite ní ní gbogbo ìgbà gbogbo ẹ̀ náà ti ti wọnú ẹ̀ ṣèbọ̀wọ̀ ọkùnrin olálàáfíà ni nígbà ọba ya tó ìwọ gan ọgbọ́dọ̀ ọkùnrin ó ti dà tó wọ́n ti mọ tí wọ́n ń ṣe bá Kini, àwọn abẹ́rẹ́ tó gbà àwọn oúnjẹ tó máa jẹ àwọn oògùn tó máa lò díẹ̀ díẹ̀ àwọn nǹkan tí ó máa ṣe kọ́tìwù nẹ́sìlì yóò máa wà ń bẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀rọ̀ kọkùnrin àtọkùnrin bára wọn láṣepọ̀ kọ́lọ́ ó ṣàánú wa ni Amẹ́ríkà ò fi ṣeré wọ́n mí ni ẹ̀ wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ tọ̀ sàfikọ́lọ́ ńkọ́là wa kábẹ́lọ́ ńkọ́lọ́ mọ́jẹ ká má jẹ́ victim àwọn tí ó máa polongo nǹkan ẹnu gbé torí pé gbogbo ẹnikẹ́ni tó bá kópa nínú ẹ̀ tó bá pàdé ọlọ́run pẹ̀lú nǹkan yẹn ọlọ́run bínú sónítàn abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ ọlọ́run máa fi ní ṣe wa gbogbo bó ti wulẹ̀ kí wọ́n máa bá yé òun jẹ́ tó ọlọ́run kó la àwa ń bẹ̀ kó la àwọn ìran wa ń bẹ̀. kalimatani khafifatani ala al-lisan thaqilatani fil mizan habibatani ila rahman subhanallah wa bihamdihi subhanallah ilàdí. كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم الله والصلاة والسلام على رسول الله وبعد a ó fi àyè gba ìbéèrè níwọ̀n insha allah ta'ala níwọ̀n la pé nọmba one nọmba two nọmba three nọmba. ó di ọ̀kankan ní Kùránì òkúta òkúta nínú àwọn tó lòun parẹ́ náà ló parẹ́ sóti so etí Kùránì sọ ọ́n lòdòdò wàlá àlà nọmba two etí kì í ṣe mùsùlùmí tó wá kíyàn tó sì lébi ń pa òun ṣé èèyàn lè ronjẹ fún èèyàn lè ronjẹ fún torí àwẹ̀ kì í sọ̀ràn yàn lórí òun káwẹ̀ ó tó ka àwẹ̀ fún Islam ni ẹ kọ́kọ́ sọ fún tó bá gba Islam ìgbà yẹn làwẹ̀ tó di ọ̀ràn yàn lérí ẹ̀ sọ̀rọ̀ tó wá kíyàn àlejò tó wá kíyàn tí ṣe mùsùlùmí yóò dáná oúnjẹ yóò jẹun tó ti wà báyìí so hada wallahu alam torí pé àwẹ̀ òun kì í sọ̀rọ̀ yẹn fún ṣùgbọ́n o ọlọ́run ó bí o jọ̀wọ́ yàrá kàwọn èyí ṣe tó gbà wẹ̀ kọ́mọ́dù pọ́lọ́wọ̀ ṣùgbọ́n kì í sọ̀rọ̀ àyàn fún kó tó dọ̀rọ̀ àyàn fún kó jẹ́ mùsùlùmí náà so hada wallahu alam number three mo kọ sí female circumcision ìdábẹ́ fún ọmọ obìnrin kò sí ìyapa ẹnu lérí dídábẹ́ ọmọkùnrin nínú Islam abẹ́ẹ̀kọ́ bó tilẹ̀ jẹ́ pé sẹ́yìn mọ̀ pé àwọn ìbò àwọn ìbò ọkùnrin ìdábẹ́ o ìbò ọkùnrin ń ìdábẹ́ o kẹ́ẹ̀bà àti mọ̀jútọ́rọ̀ wọn tún tílà ká èèyàn tún sún yìí àwọn tẹ́lẹ̀ máa kọ́ sínú èébú ọkùnrin wọ́n máa ń pọ́ nǹkan ọmọkùnrin wọn ni yóò ṣẹ̀ṣẹ̀ yọ níta tó bá ti ṣe yóò tún kórí wọnú yóò ti gbogbo inú yóò gbogbo jọ̀bọ̀jọ̀bọ̀ yóò ti dọ̀tí bí àwọn èébú tẹ́ ń kọ́ sínú nítorí kí n sọ eléyìí mo lọ́rẹ̀ẹ́ kan ó fẹ́ ọmọ òyìnbó gbàtọ́ ma òyìnbó òun wá bímọ ó bí ọkùnrin ọmọ òyìnbó yìí ó lè wọ́n máa wọ́n máa ṣe islam ṣùgbọ́n lẹ́tà kò padà ṣe islam yẹn ọ̀dọ̀ bàbá ọmọbìnrin yẹn lọ́rẹ́ wa yìí náà sáà tó ń dọ́gbọ́n sí mánéjì ó fún màmá fìyàn fìgbà yẹn fẹ́ gbà steve lẹ́tà ọkùnrin wa ń sọ wípé ọmọ àwọn ìtàbí o kọ Islam ni òun fẹ́ sọ o pé mùsùlùmí ni wọ́n sọ pé kí ló ń bá wọn sọ kí ni kí lè pé ọmọ tó mo bá ti wo eighteen years ló bá ti fẹ́ ṣe ní òṣè kí ni jẹ́ pé tó o bá ní ọmọ yẹn mùsùlùmí ni ó ti dùn ọmọ yẹn ní ẹ̀tọ́ rẹ̀ torí pé ọmọ yẹn ò tí ì lè decide nǹkan ṣe bò ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan tẹ́lẹ̀mí bá ti ìlú èbúdé ni wọ́n ń wò hàn ẹ̀ tí wọ́n aṣọ dé yẹn pàtàkì ah. bẹ́ẹ̀ yẹn bá tẹ̀sí bá yé yẹn tó o bá lọ ọbẹ̀ ọkàn mọ́ wù wọ́n pé ayéran làwọn eléyìí wọ́lá ǹjẹ́ àjẹlẹ̀ mi rẹ̀ wọ́n sẹ̀ ta mẹ́dẹ́ ni ẹ̀hẹ́n kí ni ọmọ èké àbá ní islam ni ọmọ òun ó ṣe rárá o kí ni jẹ́ islam tọ́mọ yẹn bá ti dàgbà ní òdìsá ọlọ́dà òun fẹ́ dábẹ́ pé kí ọ̀lù ẹ̀wọ̀n kọ̀ọ̀rá bẹ́ dábì sí ọmọkùnrin sókè bá a lè mọ̀ pé kì í ṣe pọ̀rọ̀ ọmọbìnrin nìkan ọmọkùnrin gan àbáwọn kọ̀ọ̀kan nínú wọn àbáwọn tó jẹ́ mùsùlùmí islam ká dábẹ́ fún ọmọkùnrin kò síyàn lórí èèyàn. kódà islam jẹ ká tètè dá gan kì í ṣe pé tọmọ láti wá di bí ọmọ ọdún mẹ́wàá táwa ń lé kiri ládùúgbò pé kí ló ṣe òun láti dé ni ogún orí wọn báwọn náà fẹ́ dá lónìí ó wà máa lé kiri aba ò ìgbà tó wà kékeré tí ò tiẹ̀ tí ì mà ni ní ká tètè fọmọkùnrin ọmọbìnrin lórí kì ṣe báwọn tí wọ́n ń sọ pé ká má dábẹ́ fún obìnrin mọ́ ṣe báwọn náà ni wọ́n máa ń kọ́ àwọn tó bá lọ sí school of nursing tẹ́lẹ̀ female circumcision gbogbo ẹni tó bá lọ sí school of nursing tẹ́lẹ̀ rí wọ́n máa ń kọ́ wọn abẹ́ẹ̀kọ́ hospital náà ni wọ́n ti máa ń dábẹ́ fún obìnrin sọmọ́sàdédé ni wọ́n ní rárá o ká má ṣe má ẹ wá máa wo ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan wọn wà ní pè ní female circumcision wọn ò ní genital mutilation ṣe rí níta pé o kò sẹ́ni tí ó fẹ́ gbọ́ tí ò ní sá tábà mutilate ìtumọ̀ ìyẹn ìtumọ̀ tí ò dá ní tábà tí wọ́n ń sọ lórí rédíò wọn ò ní ní female circumcision wọn ò ní genital mutilation kò dá lóòótọ́ kò dá wọn ò ní pè ní female circumcision sẹ́ni ah, gbogbo nǹkan yẹn ó ní bí wọ́n ṣe máa lò tábà bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ ẹ̀ tì kan ó ní tí wọ́n bó ṣe máa sọ ṣùgbọ́n tí wọ́n yẹ kí ni ìdí táwọn fi ń sọ pé kí wọ́n má ṣe conference táwọn obìnrin ṣe ní Geneva ìlú blinkan yẹn àwọn obìnrin women tí wọ́n ń jàjà fún women liberation àwọn feminist àwọn ni wọ́n jàjà fún nǹkan yẹn ní conference yẹn Geneva ni a ti ṣe àwọn ò fẹ́ kán dábẹ́ ọmọbìnrin mọ́ nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tá bá dábẹ́ wọn àti bímọ máa ń ṣòro fún wọn máa ní wọn la wọn èyí sì ń lè gbádùn ìbálòpọ̀ láàrin wọn àtọkọ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa tí wọ́n dábẹ́ fún abẹ́ kòkó lẹ́mọ̀ tí ń bímọ gbogbo àwọn complications tá à ń gbọ́ yìí ṣe báyìí èsì náà ló tẹ̀sẹ̀ dé so èyí tá à ń sọ yẹn ọ̀rọ̀ yẹn ò wọlé ẹn obìnrin tó bá ti di pé wọ́n dábẹ́ fún kò ní rí kò ní lè jẹ gbádùn láàrin ọkọ níbi ìbáṣepọ̀ bó ti tó àti bó ṣe yẹ ṣé ẹ rí tí wọ́n ń sọ òótọ́ díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ irọ́ tó pọ̀ òní obìnrin tí wọ́n bá dábẹ́ fún tí wọn ò bá dá tí kì í ṣàwọn tó mọ̀ nípa dídábẹ́ náà bá dábẹ́ fún un ní tí wọ́n sọ yẹn yóò ṣẹlẹ̀ ntí wọ́n sọ yóò ṣẹlẹ̀ torí pé dídá ntí wọ́n géun tán bá ti gé kọjá ibi tó yẹ kí wọ́n gé dé sísan rẹ̀ yóò di àpá bára wa sì ṣe rí obìnrin tí ń bímọ gbogbo ààyè yẹn ní máa ń ràn àpá ò lè ràn ó lè ṣokùnfà ìnira fóònù tó bá fẹ́ bímọ tí wọ́n bá gé ju ibi tó yẹ kí wọ́n gé lọ. bí mo bá jẹ wàá pọ̀ màá máa so sóni má jẹ wàá má so ti wà báyìí obìnrin tán bá sì gbé tayọ àlà lóòótọ́ yóò kàn máa fetí gbọ́ pé ìbádùn ìbádùn ìbálàṣepọ̀ láàrin ọkọ ni etí ní òfin máa gbọ́ kò lè mọ́ tán bá ti gbé kọjá bí ọkọ gbé mọ́ so ìdí yẹn tó yẹ pé tí wọ́n ń sọ òdodo díẹ̀ irọ́ tó pọ̀ ṣùgbọ́n òdodo yẹn gan kọ́ ni tájẹ̀ tiwọn àwọn ní target tí wọ́n fi ń polongo ṣé báwọn náà náà ní ká máa ṣe lọ́sùn tẹ̀lẹ̀ táwọn bá mọ̀ wípé tí wọ́n bá ṣe é níṣekúṣe o wàhálà alẹ̀ wọ́n tán fi stop àwọn nurses àwọn nurses tó jẹ́ pé train nurses ni wọ́n ó yẹ kẹ́ ẹ ní ó dá o ẹ má ṣe ní abẹ́ ilé mọ́ o tẹ́ bá ti fẹ́ ṣe àwọn tá a ti kọ́ tí wọ́n mọ̀ ọ́n ṣe torí pé àwọn tí mò ń sọ yìí mo láǹfààní àti àtẹ́ǹdì sẹ́mínà kan ní Kaduna mẹ́rin ìsọ̀rọ̀ nígbà ní kó kálukú sọ̀rọ̀ kò sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo èèyàn náà náà gbà ah, lóòótọ́ ni o mo ní òótọ́ díẹ̀ òótọ́ one percent irọ́ ninety nine percent nìkan dẹ̀ sọ ibi tọrọ yìí ò fi lè wọlé agrit pé tá bá gé ngèkúgè ọ̀pọ̀lọpọ̀ àwọn lóka ló là nkankan yẹn wọn ò mọ agrit àgbà why tẹ fi stop àwọn tó jẹ trained nurses ibẹ̀ yẹn lè yóò jẹ́ pàníyàn wulẹ̀ ni tó báyìí pé àwọn tí wọ́n ń ṣe ń lókà yẹn tí wọn ò bá máa ṣe ẹ wá máa polongo pé káwọn yẹn máa ṣe nílé mọ́ ìgbà tẹ́ ń polongo káwọn yẹn máa bímọ sílé mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò bímọ lé mọ́ náà àbí ẹ ẹ tó bá bímọ lé gan ní sàwọn mistake ni ó yà jẹ everybody náà fẹ́ lọ bímọ sí hospital torí pé àwọn trained nurses ni wọ́n attend sí yàn nígbà tẹ́ bá ń sọ wípé àwọn tí wọ́n ń ṣe nílé tí wọ́n ń dábẹ́ nílé ìṣekúṣe ni wọ́n ń ṣe ó possible wọ́n lè mọ̀ sterilize àwọn tí wọ́n ń lò lóòótọ́ òótọ́ ni wáyìí tẹ́ ẹ tó wá fi sọ pé hospital tí wọ́n ti lè ṣe tí nọ́ọ̀sì kan bá ṣe tán bá gbà mú yọ̀ lẹ́wọ̀n nínú òfin ibẹ̀ yẹn lẹ́tí gẹ̀ẹ́tà níyàwó kì í ṣe pé wọn ò ṣe dáadáa gan-an ni wọ́n ní ibi agenda. agenda lérí ẹ̀ so ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú Islam female circumcision ní tó wà nínú Islam kò Islam ò takò tá a bá ní ká wò lójú ọ̀nà Islam ṣùgbọ́n ìmọ̀ràn tèmi ẹni tó bá fẹ́ circumcise ọmọ rẹ̀ obìnrin kó rí wípé ẹni tó kàn ń balẹ̀ sí tó mọ̀ ọ́ òní kó bá a dábọ̀ ọmọ rẹ̀ obìnrin o sọgbọn eh, ya kan bẹ ibà ti ya kan kan wọn ni sterilize kìíní ẹgbẹ mọlẹ ẹgbẹ ẹgbẹ ah, àwọn ò mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn so kéèyàn rí pé ẹni tó mọ̀ nípẹ́ tó lẹ́kọ̀ọ́ nípẹ́ tí yóò bá wá rí èèyàn bá òun rárá bó ti wulẹ̀ kó ma nínú ṣẹ̀ríà Islam. Islam téèyàn ò bá ṣe léèrè wípé mi ò rí ẹni tí ọba mi ṣe tó tẹ́ mi lọ́rùn èèyàn ṣẹlọ̀ torí pé ibi tọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá fèsì òun náà ni wípé mustahabu ni wájibù ní fọkùnrin ṣùgbọ́n afẹ́ tá a bá lè ṣe fún wọn afẹ́ ni ó dáa tí a bá lè ṣe ṣùgbọ́n ní tó dé kí n ṣàlàyé yìí afẹ́ tá a sọ yẹn kì í ṣe pé torí táwọn ń campaign la fi sọ bẹ́ẹ̀ tó o bá rẹni tó mọ̀ torí pé bí kinní yẹn ṣe rí nǹkan tí ń ra ń jáde lábẹ́ obìnrin báyìí ni wọ́n díẹ̀ ni wọ́n gbé mbẹ́ ẹlòmíín wa ń bẹ bọ́lọ̀ ń ṣe dá obìnrin yẹn tí ẹ yẹn òkú lẹ̀ yọ débi pé kéèyàn oge táwọn tó bá jẹ́ expert tán bá ti wù ní gbìyànjú kan bẹ́ẹ̀ wọ́n lọ́ọ́ ti wọ́n ókè báyìí ṣùgbọ́n àwọn tí èsì expert nínú ìyí ò tó nǹkan náà ni wọ́n tún láwọn tó fẹ́ mú kúrò tá bá ti lọ mú kúrò ń bẹ̀ báyìí wàhálà dé nìyẹn ìdí yẹn tó jẹ́ pé ìrànlọ́wọ́ tó yẹ kí ìjọba ṣe fún wa òun ni kí wọ́n tún máa kọ́ àwọn nurses kan sì tún fi gbà láàyè lẹ̀ pé àwọn tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ yẹn ní ká máa ṣe ṣùgbọ́n tí nọ́ọ̀sì kan bá dán òun tá bá gbá mú tọ̀wọ́n ní òlọ. sọlá mọ̀ wípé àjẹ wọn ń dà lérí nǹkan yẹn obìnrin mi sì ń bẹ tó yẹ wípé àìdábẹ̀rẹ̀ ìsìnlẹ̀ ni ò ṣùgbọ́n kì í ṣe pé gbogbo obìnrin tí wọ́n dábẹ́ fún bọ́lá ń ṣe pé obìnrin kọ̀ọ̀kan ìmí ń bẹ títí ọ̀ tààtà débi pé tí wọn ò bá dábẹ́ fún tí wọn ò gé kódà kò sí tí ò ní kí kò sí bẹ́ẹ̀ ṣe wá sí fún kò lè gbọ́ ibi à ń ṣe fẹ́ kí gbogbo ayé rí nìyẹn bí tí wọ́n dẹ̀ ṣe rí ni náà fi sọ pé ká má dà kí wàá aṣẹ́wó ìwà àsìná kò lè pọ̀ níta so ló jẹ́ kí náà bá ti sọ nǹkan kan àwọn mùsùlùmí kì í ṣe pé ó wò pé á wò ó wọ́n ní ṣé dìgbà kan náà ní ká máa fọmọ fúdà ká máa fọmọ lẹ́mọ́ sí báwọn náà ni wọ́n sọ World Health Organization ni lẹ́ni tí wọ́n padà bí wọ́n padà wọ́n tún ní ẹ̀ tó máa fọmọ lẹ́mọ́ tí wọ́n máa yí padà ọ̀rọ̀ tọ́lọ́wọ́n kò lè yí padà tó ìmọ̀ràn tèmi fún mùsùlùmí nínú ẹ̀sìn wa òun female circumcision wa ṣùgbọ́n kọ̀ǹdíṣà kan tí mo fẹ́ fi kún ni pé tó o bá rí pé ibi tó o wà ọkàn rí o balẹ̀ lórí àwọn tí wọ́n ń ṣe yẹn fi ilẹ̀ bẹ́ẹ̀ tó o bá wá rí ẹni tó jẹ́ expert sọ pé kò wò ó só nídìí gígé bó ṣe rí àbótiwọ̀ òkè bá báyìí kì ṣe auxiliary nurse o àyẹpẹrẹ auxiliary o ṣùgbọ́n nǹkan yẹn nídìí pé tí o wò pé ah, èyí àgùdọ̀ ah, gẹ̀lẹ́ o eléyìí ti wọ̀ òkè báyìí so àwa duni ní wọ̀túnwọ̀sì ní tí Islam sọ nìyẹn wallahu ala na wa aleykum salaam wa rahmatulah. Number six. six. six. six. No. no tọ́ba wà nínú ògò òun lọ́jọ́ àràm ṣùgbọ́n tí yẹn bá fi kí àgbo ní sàràm ẹ rí i pé gbogbo yẹn náà ní ọtí lọtí jẹ́ o ó fi kí àgbo ní o ó fi ṣe báyìí ọtí náà ní nọ́mbà seven àsìkò tó yẹn lè stop sàárì dancing tí ẹni tó bá ti di aago márùn máa káwọ́ mbẹ̀ tó bá wá pẹ́ jù àárọ̀ ẹ̀ ten after ó ti pẹ́ jù ten after five ìgbúrọ̀ ti dàdú tó bá sọ́ra àìfẹ́dà ló ti yẹ ló ti yé tó kéèyàn dàdú mẹ́ ngbà wa ń jẹ sàrí ní five thirty àìfẹ́dà ló ti yẹ o àìfẹ́dà ló ti yẹ o so láàlà nígbà eight wọ́n fẹ́ bá wọn mọ̀lẹ́kà lásìkò wọ́n fẹ́ bá wọn sùn wà á wọn ò lérí ṣe báyìí light ni wọ́n bó bá ti bó bá dúró ẹ̀ tó bá súnmọ́ ọkàrí kó ni ọkàn ń rí ni tó bá ti súnmọ́ òfuruufú ni ògo ìfún táwọn mọ̀lẹ́kà yẹn sọ ni pé wọn ò lè súnmọ́ wa fi wọ́n lẹ̀ bí wọ́n máa bọ̀ tábà ti dé wọ́n ọkàrí pa àwọn tó òfuruufú náà wọn ò lè bá nine last wàlùsàlà ṣùgbọ́n ò tí ì tọ́ sólè kírun lẹ̀ wọn ò kírun lẹ̀ kọ́sàlùwàlà kọ́ bọ́nu ọkọ̀. tọkọ yẹn ọba wa dúró tásìkò ti tó tọ́dẹ̀ sọfọ́kọ̀ ọkọ wọn dúró tọkọ dúró kó kírun yẹn náà nínú ọkọ mi tọkọ bá kọjú sí yọkàn dúró tọ́ba ti di pé ah ọba rẹ̀ pọ́ùn ti fẹ́ yọ bá ti yọ àti lọ nìyẹn so nínú náà méjì náà ni burúkú so tọ́ba àdìgbò ẹlòmíì wù ọ́ jù pé ẹ fẹ́ béèrè nǹkan tí mò ń ṣe ẹlòmíì wà lẹ́yẹ pé torí pé láyé tá a wà ń sìn má jẹ́ má jẹ́ káwọn èèyàn máa suspect yẹ abẹ́rù pé báàgì tí mo gbé lọ́wọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bíi bọ́ǹbù tí ń dún ní ìsìn tọ́ba fún abá báàgì lọ àwọn èèyàn máa sábà gbà abẹ́rù pé ntọ́wà ń bẹ̀ lélẹ́yìn so wọ́n bá rí mi gbé wọn kálukú wa ń sún sẹ́gbẹ̀ẹ́ lórí sí ti wọ̀ tí wọ́n gbé à abẹ́fẹ́ béèrè pàǹtí mò ń ṣe asáàrí tẹ̀sí ìrún ni mò ń kí sẹ́yìn lè kí bẹ́ẹ̀ mùsùlùmí tún wà bẹ́ẹ̀ náà tó ní òtún fi kẹ́kọ̀ọ́ yẹn tí ó ní àmà ah, ayé tá a wà yìí sìn ayé information enlightenment because tó o bá yẹ ti enlighten àwọn yẹn ó kọ́ tó o jẹ́ àwọn yẹn ó pè ọ bẹ́ẹ̀ so wáyé kírun lẹ̀ wọ́n ní. wọ́n ní ìjẹ́ ọ̀ràn yẹn ni kí èèyàn bẹ̀rẹ̀ ìtìkáàfù ní ọjọ́ àkọ́kọ́ ìtìkáàfù kún sọ́nà méjì ìtìkáàfù kan gbẹ tó yẹ wípé kódà bí èèyàn lo wákàtí kan nínú mọ́tálásí ìtìkáàfù náà lè yẹn ṣe bí èèyàn lo wákàtí méjì ìtìkáàfù kan ni ni bó mẹ́ta ìtìkáàfù ẹ̀ǹtì káàfù kejì ó ní bánabi ṣe ṣe tiẹ̀ gẹ́lẹ́ mo fẹ́ ṣe bánabi ṣe ṣéun kí n sì gbalada wíì tánabi sọ̀rùn tó o bá ti lè wọlé lẹ́yìn mọ́gìrìbì lẹ́nìí àbí immediately tó o bá ti kásùn bá tán lọ́la ìyókù di àárọ̀ dọ́dún ò lè jáde kankan ṣùgbọ́n pé ah mo sì wá ní engagement níbẹ̀rẹ̀ rẹ̀ yóò tó bí tó lè wọlé ìwọ náà wá ṣe ìtìkáàfù náà lèyàn ṣùgbọ́n kì í ṣe ìtìkáàfù mọ̀ṣúrò kì í ṣe yẹn dandan wọ́n gbà ládá náà lórí kódà bó ṣe wákàtí kan lèyàn lò wọ́n ní kí ni òfin ṣé téèyàn ò bá lo attachment sórí àwọn ọmọ èèyàn kéékèèké bíi dọ́ọ̀dún ṣèlú àwọn ọmọdé ò lẹ́sẹ̀ ṣéèyàn lè lò fún wọn rárá wọn ò lẹ́sẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ká mọ́ rè wọ́n lórí ẹ̀ṣẹ̀ tó bá ti mọ́mọdé la láti kékeré náà ni ó máa wò wọ́n tí wọ́n bá tí wọ́n bá dàgbà ń bẹ̀rẹ̀ ready made fọmọ ẹ tún wá lọ ra fìlà hat hmm? fìlà àwọn akọrin ẹ tún rà fún kò ní tó burú yẹ lè ra ready made fọmọ ẹ bá a tún rán ìjáàbù ẹ lè wá kọlọ aṣọ náà nítorí àfihàn ìjáàbù ṣùgbọ́n kó wá bí a tẹ <laughs> so kú díẹ̀ káàtó kọ́lọ̀ kó sàánú wọ́n wá sọ fún ní ẹ torí pé Thomas ni òun ló bá mu ṣé ìjáàbù ọ̀bá mu sọ kọ́lọ̀ kó sàánú wa. wọ́n ní kí ni relaxing àwọn obìnrin máa ń relaxi irun wọn àbí èyí tó bá amadáhùn èèyàn nígbà nítorí pé èmi èyí ṣe obìnrin obìnrin ló lè ṣàlàyé tó pàwọn béèrè kan bẹ béèrè relaxation relaxing tó ń ṣe yẹn so máa chẹ́ǹjì ẹ̀dá ìran ìyẹn náà ní kọ́ ah, sóbìnrin lẹ́yìn ni tí o bá ti lè chẹ́ǹjì àdámọ́ ọrùn yẹn kò sí problem bàtú bá jẹ́ pé yóò yí àdámọ́ ọrùn padà ìyẹn náà ni mùsùlùmí tó lọ́mọ ìyá tó ń ta ọtí kí ni kó ṣe tí okùn ẹbí òfin ní já lọ́wọ́ ẹ̀ tí kò sí tí o sì ní fi ṣe ọlọ́run kò fẹ́ ṣe ọlọ́run ẹ ọmọ ìyá rẹ̀ ń tọ́tí kò sì tún fẹ́ kó kun ẹbí ó já okun tó sokun ẹbí pọ̀pọ̀ ó lè já níbi ọtí mu tó ti yé kò ní já níbo mi tó ti gbà á ah, ó yà mí ó dẹ̀ máa kọjá wájú ṣọ́ọ̀bù mi ò ní yà ẹ̀gbọ́n ẹ tù yóò mo lè yà kí n lé ṣùgbọ́n níbí àyè láyé abàdà mílẹ̀ wá kí n lé kí ló lè tó bẹ́ẹ̀ torí pé n tẹ̀ ń ṣe ọlọ́run kò fẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe nǹkan kan lé ìwọ balẹ̀ tọkọ jí débẹ̀ lọ bá ṣe nǹkan yìí òun náà ó rí wípé ó ní tì tó ti ṣùgbọ́n tó bá lọ fẹ́ máa compromise níjọ́ kan gan ní òní pé ah, ọkọ̀ àwọn kan ń bọ̀ ń kọ́ tí bọ̀ báyìí sáyẹ̀ lọ́ bò ń pàdé wọn kò bò ń kọ́ ọtí ó sì máa rí bínú ọlọ́ tó bá sọ fún tó wọ̀ bá gbà kó tún gbọdọ̀ fawọ́ lọ síbi nǹkan yẹn ibi tó kun ẹbí ti dọ́gba pẹ̀lú ẹ̀sìn yóò máa dọ́gba bẹ́ẹ̀ ṣùgbọ́n níbi tó ti jẹ́ pé ìyàpẹ́lẹ́tọ̀ àtàlẹ́ makhluk fi ma'siyatil khaliq. wọ́n ní irun mélòó gan ni irun tarawe ọ̀rọ̀ àwọn àfa pọ̀ lórí ẹ̀ mọ́kànlá mẹ́tàlá twenty three forty three <laughs> so ọ̀rọ̀ pọ̀ táwọn afa sọ lérò ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ mélòó lànàbí máa kí gan-an mọ́kànlá lànàbí máa kí yàrá Aisha ó lànàbí tànàbí bá fẹ́ kí wò ó yálà inú Ramadan ni ó àbíjẹ́ ìṣẹ́nu Ramadan gbogbo náfìlì òru ànàbí kì í ju eleven lọ wítìrì lọ́pàá rẹ̀ ṣùgbọ́n wọ́n rí àkọọ́lẹ̀ kan pànàbí kí thirteen àwọn afa ni bẹ́ẹ̀ ni anabi kí thirteen ṣùgbọ́n thirteen tànàbí kí yẹn tànàbí bá ṣàlùwàlá tán lẹ́yìn gbogbo àlùwàlá rákà méjì ọkọ̀ wa ná ìyẹn ló kún mọ́kànlá o tó fi jẹ́ tó fi jẹ́ thirteen ṣùgbọ́n ní Saudi tusaluna kam thalatha wa ishirin twenty three ni wọ́n máa ń kí Saudi irú àdàbà lọ fún múra nìsín twenty three gbáko òní ẹni tí ó sùn ó sùn ẹni tí ó jì ó jì ẹni tí ó sùn. <laughs> so ìdáhùn dúró lórí náà ni wípé anabi sallallahu alayhi wa sallam anabi ní sọláàtù léèlì mọ́sánná mọ́sánná mọ́sánná mọ́sánná anabi ní sẹ́ rí ìmòòrùn méjì méjì méjì méjì méjì bára mi ṣe sọnù àwọn ará sàwọn oníṣẹ́ pé méjì méjì méjì méjì ó ń lọ náà ni tọ́ba ti rẹ̀ yín náà ni kẹfì mi tìrì kùn so ìdáhùn àdìsí náà sì lálàáfíà àwọn àfáà mi ní ọ̀dà méjì méjì méjì ń bi méjì pín sí ṣe bá anabi náà ní ọ̀ṣọ́ mi tó pín sí ìṣesí rẹ̀ ní káfí jọ́ọ̀jì ọ̀dà méjì méjì méjì méjì dẹ́yìn tún yẹn níbo làná bí fi tiẹ̀ parí sí mọ́kànlá ẹ já ló tiẹ̀ òun náà ló ní méjì méjì méjì méjì méjì méjì báyìí lórí mọ́kànlá kò dúró so mas'alatun khilafiyya ọ̀rọ̀ táwọn afa tí wọ́n yà pẹ̀lú sí láàrin ara wọn ni tó kí mọ́tàlásí tó wà mẹ́tàlá náà ni wọ́n ń kí kò tí ìyẹn ò tí kò tí fàjà fàjà tó ti wà báyìí ṣùgbọ́n èyí tí torí báwọn afáà wo òun tàràwì pé kùránì tá ń ké ń bẹ̀ yẹn òǹgà ló má ta káfí kékeré kùránì ké dáadáa so dìmọ̀ bó bá dẹ̀ ṣe kù sí tó ṣe pọ̀ sí ni ó fi máa rọrùn kò ní ilé jókòó súnyà ṣùgbọ́n n tó fẹsẹ̀ rẹ̀ nù súnà tó náà ni pé àníbù máa ń kí mọ́kàlá wọ́n ní àìsàn ọ̀sà ìjọ wà nínú àìsàn tí kò àìsàn tí kò lè lọ lẹ́yìn tó túmọ̀ sí wípé ẹni tí ó bá ní lè san àwẹ̀ rẹ̀ padà tàbí kó má bá bọ́ àbí kó má bọ́ àwọn yẹn ó ṣàyàtọ̀ síra wọn bó bá sì yí láàrú kálukú ẹlòmíì ọ̀sà rẹ̀ kò tí ẹ̀ gbúdọ̀ dámọ̀ràn kó wọn ní jẹun irú wọn tó yẹ kó ọ̀sà báyẹn ló ní kọ́ mọ bọ́yàn ni kọ́ mọ kó wọn gbà wẹ̀ ṣùgbọ́n ẹlòmíì ọ̀sà tó ní tó bá ti gbàwẹ̀ tó bíi mẹ́wàá ni ó tó sọ torí pé kò jẹun kò jẹun kò jẹun ṣùgbọ́n tó bá yẹ pé ó ti gba bíi mẹ́wàá kíní yẹn tó sọ́wọ́ kó dáwẹ̀ tó kó tún jẹun bíi ijọ́ bíi mẹ́rin tó bá sọ pé yóò tún tíráyẹ̀ wò tó tún tíráyẹ̀ tó tún di méjì gbà tó tún sọ́wọ́ kó tún fi lẹ̀ irú ẹni báyẹn tí Ramadan bá lọ tán bóyá lọ́sẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan bóyá ìjọ mọ́ndé mọ́ndé yóò àmà gbalẹ̀ ọ̀kọ̀ọ̀kan yóò àmà sàn irú ètò jẹ́ yóò sàn irú ẹni yẹn lè kó mọ̀ bọ̀yàn yóò sàn ṣùgbọ́n tó bá pẹ́ ọ̀sán rẹ̀ kò tí ẹ̀ lé dán wò kó o gbàwẹ̀ irú ẹni yẹn kó mọ̀ gbàwẹ̀ o kó mọ̀ bọ́ àwọn èèyàn ní ọlọ́run ọba subhanahu wa ta'ala kó mọ̀ fi àárẹ̀ tí ó ju àlọ́ ṣe sójà òkè ṣé mùsùlùmí lè gba iṣẹ́ sójà bẹ́ẹ̀ ni ṣé mùsùlùmí lè jẹ́ sójà bẹ́ẹ̀ ni mùsùlùmí lè jẹ́ sójà in tó ṣe kókó jù ni pé kò sí iṣẹ́ kan lórílẹ̀‐èdè tá a wà yìí tí ò ní àwọn ìyapa àti ọlọ́run rẹ̀ in tó ṣe kókó fún mùsùlùmí ni kí mùsùlùmí onímọ̀ nípa ẹ̀sìn rẹ̀ tó o bá ti nímọ̀ nípa ẹ̀sìn rẹ tó o bá ti rí lè tán eléyìí ọba lànà ọtọlọm tó o bá ti rí lè eléyìí ọba lànà ọtọlọm owó lè jìnnà sí ìmí wa ń bẹ tó bá ṣe wípé kò rí ibi dọ́gbọ́n iṣẹ́ yẹn ó la nǹkan bọ́ lọ́rùn ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ èmi ọkàn rẹ̀ ó bàjẹ́ ntọ́lọ́n fẹ́ wò náà ni ọkàn rẹ̀ ó yọ̀nà pé ah, tó ń bá lè rí kí ní iyẹ̀ ni òun ò bá yẹ tá wá bí léèrè kò ní justify rẹ̀ lónìí ò dá kí ló ní tó fi wá ṣe ibi kàn wọn ni iṣẹ́ tó ń ṣe lọ́fà kí ni yóò dá ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ẹbọ o ẹbọ o ṣe kó tó kàn mí ò so àwọn nǹkan kankan wà nínú àwọn iṣẹ́ mo kàn mú yẹn wá iṣẹ́ sójà ẹni tí ó bá wọ iṣẹ́ sójà yàtọ̀ sí pé ìdájọ́ ọlọ́run láti sọ yẹn kì í ṣe iṣẹ́ àárọ̀ ṣùgbọ́n àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó o bá ronú sí dáadáa ó lè pa ọjọ́ ọ̀la rẹ ó lè palara sọ́jà yìí níbì kan pàtó ni wọ́n ń gbé wọ́n lè gbé wábì lé kó tó dọ̀la ká tó gbé lọ Maiduguri ojú kò dáa wọ́n tó gbé Sokoto ó kò Sokoto wọ́n tó gbé lọ Enugu ó gbúdọ̀ decide pé nbọ ni family nǹkan wà torí pé tó wà lọ́wọ́ máa kó àwọn family wọn káàkiri kí yóò affect ọjọ́ ọ̀la ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yẹn ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ sójà kó ronú sí nǹkan yẹn dáadáa dẹ́nu ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ sójà tó sì fẹ́ dánú gbọ̀nsí ìyẹn ò lè wọ́ọ̀kì torí pé nínú àwọn òfin tí wọ́n gbé kalẹ̀ àwọn ọ̀tá ọlọ́run tẹ́gbẹ́ka ẹ̀ náà ni pé ẹ̀ẹ́kẹ́ sọ́jà ó gbúdọ̀ mọ ọmọ kórókóró irun mú ni kí sọ́jà ò mọ dá sí èyí tí wọ́n ní wọ́n mọ̀ dá sí ẹ̀wù ti sọjà kọ́dà kọ̀bá ọ̀pọ̀ tó báyìí kò sí wàhálà nínú àwọn kan tó wà ń bẹ̀. ìwọ tó o sì mọ̀ pé èmi bẹ́ẹ̀ máa dánù gbọ̀n sí ni má lọ gbà kọ́dà ìgbẹ́ bẹ́ẹ̀ bá jẹ́ ń dánù gbọ̀n sí kí ni àwọn ọ̀ máa ń tọ́ wá gbà kó tó gbà. iṣẹ́ sọ́jà sì nìyí obedience tábà ti sọ òwúrọ̀ yìí padà ṣe nǹkan báyìí ó ṣe ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí kì í ṣe iṣẹ́ tí Islam ṣe ní haram fún mùsùlùmí gbà iṣẹ́ sójà ló ṣe ọwọ́ náà bẹ́ẹ̀ yẹn ń ṣe tíṣà bọ́ ọ bá sì wà ná níbi iṣẹ́ teaching ọwọ́ náà sotí kò sí ibi tó o ti lè wọná kò síṣẹ́ tí ò ní pẹ̀lú àwọn sí ọ̀dọ́ wa ń bí tí ò lára mọ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ni kò yé mùsùlùmí màá fún alágbèjúwe kan ní àǹfààní pé àwọn àyè báyìí kò dáa kí mùsùlùmí wà bẹ́ẹ̀ arákùnrin kan èmi àti ẹ̀ cosmate mi cosmate mi Muhammadu Jega òun Hausa ni ìgbà táwọn ẹjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ yẹn máa ń tọ̀ ìgbà tí mo ti bí ọ́lẹ̀ tó ti decide pé n tó fẹ́ lọ mú ó sì rí anamisa salam sọ pé ẹni tó bá ti fi nǹkan àǹfààní rẹ̀ kan lẹ̀ ní ti torí tọ́lọ́hún ọlọ́run máa compensate ẹni yẹn ní tó dáa ju ní tó fẹ́ yẹn lọ ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ bó ṣe ń parí tábàlì tó ní dìgírì lọ́wọ́ ààyè táwọn ọ̀gá rẹ̀ kò dé ó padà wá débẹ̀ wọ́n padà tún gbé wá sí kò gan bàtà wà tó tún pè mí pé òun ti wà ní èkó òun ní kíni kápítì kíní kan bàtàlẹ́ kíní kan ló tún wà ń bẹ̀ wọ́n tún gbé kúrò ń bẹ̀ wọ́n sàn gbé káàkiri ó ti bọ̀ gánìsì ó ní fàájì pò tó ń dé odidi ọdún mẹ́fà òun rò kún lè débẹ̀ ṣùgbọ́n ọlọ́run jẹ́ kó ń pàfọ́ọ̀mù àwọn nǹkan kan ní peace keep táwọn lọ ó wú ọ̀pọ̀lọpọ̀ àwọn yàrá lérí bóun ṣe dé báyìí máa ṣe tún fún un ní kìnìún nìyẹn wọ́n torí wípé wọ́n tún ṣe ní dìgírì ẹ̀wù nǹkan bóyá tí ò bá lọ bí o lè má dé ṣèdí ìyẹn tó fi jẹ́ wípé ẹ̀sìn náà ló ń lò lóbìrì nǹkan yẹn ṣe ṣùgbọ́n ẹni tẹ́sìn ò bá yé tó bá lọ wọ ọṣẹ sọ́jà yóò sọ ọlọ́run débi pé ìkókó tó mi fẹ́ fà yín bẹ́ẹ̀ ẹni tẹ́sìn ò bá yé sọ́jà mi yóò kàn nàyàn lórí ìyẹn jẹ́ yóò sì mú jẹ bẹ́ẹ̀ olè mú jẹ tó yàrá kíámọ̀ ọlọ́run bí lè kí ló fi ṣe ọ́ abẹ́ni tí káfíà jẹ̀yàn kí jìyàwó ju ẹ̀ṣẹ̀ lọ ọlọ́run ò fẹ́ ẹ̀ ń dá mọ́tò dúró ẹni yẹn tètè ẹ̀rú bá òun fẹ́ tẹ bírèkì ó kàn lọ tẹ ọkọ̀ lọ ẹ stop nàbà na náwó sí i bó ti stop náà gẹ̀dà ní sọ́ọ̀rì sá ọ̀nà ya kó sì gbé ọkọ̀ kó fi ọwọ́ gbé ọkọ kó gbé ọkọ padà sẹ́yìn ẹ wò bó ló ṣe èèyàn kan sọ́jà ò fẹ́ mọ̀ pé kò ṣeé ṣe o it's not possible to sa no problem i will tell you it will possible no problem n bá kọ́ sí ní bílálà kan ìwọ́gà lọ́mọ sọ pé ọ possible sa <laughs> so yóò jẹ ìyà débi pé àbí ká ní kọ́ ló máa fi ọwọ́ bu yẹpẹ̀ sínú kíní àgbà tán gbólẹ̀ tó fi kún iye yìí mo ti pọ̀ jù wọ́n fẹ́ máa ń demoralize so ìdúnyà tó jẹ́ pé ẹni tẹ́sí bá wá yé òun ó máa tún fi ọgbọ́n sí tiẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn yẹn yóò máa yóò máa gáìdì ṣùgbọ́n ẹni tó bá lọ gbaṣẹ́ sójà tí ò bá lẹ́sìn bí ò bá sọ́ra nípasẹ̀ iṣẹ́ òun ni ó fi jìyà lọ́dọ̀